اتقوا الله سبحانه وتعالى كما أمر الله سبحانه وتعالى بذلك في آيات كثيرة وكما حث النبي صلى الله عليه وسلم على ذلك في أحاديثه الصحيحة الصريحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى هو رأس الأمر كله عباد الله هنيئا لكم أن قد وفقكم الله سبحانه وتعالى بإدراك هذه الأيام المباركات الطيبات الأيام التي العمل الصالح فيهن أحب إلى الله آه، وقد ثبت عن النبي صلى الله عليه وسلم ذلك في الأحاديث الصحيحة واعلموا عباد الله أن الأعمال الصالحة أنواع كما بينا ذلك في الخطبة الماضية واعلموا أن الأعمال الصالحة لا تتم لا يتم قبوله عند الله سبحانه وتعالى إلا بتوفر شرطين عباد الله الشرط الأول هو إخلاص النية إخلاص النية لله سبحانه وتعالى أو إخلاص العمل لله سبحانه وتعالى لأن العمل إذا لم يكن فيه إخلاص لله سبحانه وتعالى فهو مردود غير مقبول وقد قال الله سبحانه وتعالى في القرآن العظيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة الآية وقال النبي صلى الله عليه وسلم في حديث الحديث الذي الذي رواه الإمام مسلم أن الله سبحانه وتعالى قال من عمل من عمل عملا أشرك فيه معي غيره تركته وشركه هذا يدل على أن العمل لا يكون مقبولا لدى الله سبحانه وتعالى إلا بإخلاص بألا تبتغي بعملك وجه الناس بألا تبتغي بوجهك الشهرة آه، أو الدنيا أو الجاه من عند الناس آه، وإذا اختلط عمل آه، بشيء من هذه الأشياء فلا يقبله الله سبحانه وتعالى ولذلك علينا أن نراعي نيتنا كلما نعمل عملا صالحا سواء كان في هذه الأيام أو في غيرها لأنه شرط من شروط قبول العمل وإذا وإذا انعدم هذا الشرط فالعمل لا يكون مقبول أدبكم الله سبحانه وتعالى أطريك أدبكم أسواجه النبي صلى الله عليه وسلم عليكم كي الله سبحانه وتعالى كي أنه وباوى قبام قبام النبي àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam tí tí ó fi jíjọ ògbìdà kìyàmà ẹ̀yà orí tí ọlọ́wọ́ bá lèkì ọlá ẹlọ́lẹ̀ ìmọ̀ lámàdájú ipé ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ òdodo jù òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ká lè máa ipé ìlànà tó rẹwà ìlànà tó dá tó gúnrégé òun náà ni lára nabi sallallahu alaihi wasallam wà sí tó fi ń burú tó tó àdádálẹ̀ nínú ẹ̀sìn ìjọ ti sáà nabi sallallahu alaihi wasallam kí ó pè wá sí pẹ̀lú ọ̀rọ̀ àbí tí ó pè wá sí pẹ̀lú iṣẹ́ rẹ̀ àbí táwọn sàábé tí wọ́n gbẹ̀gbẹ̀wà rẹ̀ fún wa pé ànábì sallallahu alaihi wasallam ó fi nǹkan bá ìjọsìn kí wọ́n eléyìí ká lọ lè mọ̀ ipé gbogbo ìjọsìn tá a bá ń ṣe ká máa ṣọ́ra fún bá ṣe máa ṣe kéèṣe ká ṣe wàhálà lásán kéèṣe kó lágbára àbí kọjọ́ pọ̀ lórí bàtà àti ìṣe ìjọsìn yìí òun náà láti mọ̀ pé ìjọsìn yóò lálàáfíà bóyá ni pé ká lọ lè mọ̀ ipé ìlànà tá Nabi ẹbẹ̀rù Allah subhanahu wa ta'ala nípa apá bó ti ẹkí ẹbẹ̀rù rẹ̀ gẹ́gẹ́ bí ṣe máa ń ṣe wá lójú kòkòrò ní gbogbo ọjọ́ mẹ́jọ ìpẹ́kábẹ̀rù Allah subhanahu wa nítorí pé ìpáyà Allah subhanahu wa ta'ala yìí òun náà lọ lórí gbogbo àlámọ̀rí wa bẹ́yàn bá bẹ̀rù Allah subhanahu wa ta'ala gbogbo tí máa ń fà yóò máa tó gbogbo tí máa ń lé yóò máa bá àìbẹ̀rù Allah subhanahu wa ta'ala ìmà jogún panu fún yàn láyé bí yóò ti jogún fún yàn tó bá jọ ògbé ẹ̀yẹ̀rù tí ọlọ́ọ̀bá alékiọlá akírawa kú eríire akírawa kú ìsẹ̀kùngẹ́ dáadáa látara tí Allah subhanahu wa ta'ala ó kà fún ẹni tí àwọn ọjọ́ tá nínú èyí tí ó sojú ẹ̀ nígbàtà ṣe kútùbà níjẹ ẹjọ́ a ń sọ pípà tí ó bá fi di jímọ̀ òní a ti wọnú àwọn ọjọ́ tánàbí sallallahu alaihi wasallam ọjọ́ mẹ́wàá tánàbí ròyìn pé tẹ́ dáadáa nínú àwọn ọjọ́ yìí kò sí ọjọ́ tó lè lépa bá nínú àwọn tẹ́ dáadáa so a láti máa ṣe ìbádà níbẹ̀ látara délé yìí àwọn tá a bá ti ń kún fún ìbádà láti ọjọ́ àlàrúbá tààdí wọnú ọjọ́ yìí a kí wá pé ríre láti máa tẹ̀síwájú àwọn tó bá jẹ́ pé ìwásìkò díẹ̀ káàtó àbí àti ìmá ṣe nǹkankan tó yàtọ̀ sí bá ṣe ń ṣe bọ̀ tẹ́lẹ̀ ní dáadáa láti fi sálápá ń tètè wípé àwọn ọjọ́ yìí àwọn ọjọ́ tó jẹ́ pé kò gbọ́dọ̀ fòyàn rú ní àwọn orí tí ń bẹ́ẹ̀ àwọn nǹkan tí yẹn gbọ́dọ̀ sálápá tètè lórí ẹ̀ ní káwa náà ya múra ọjọ́ tó sì kúnlẹ̀ yìí ó tó ṣe nǹkan dáadáa ká múra sí àwọn ìjọsìn Allah subhanahu wa ta'ala nínú àwọn inú ká máa gbàwẹ̀ ní àbáwọn nawafil àbí ká máa ṣe sàárà àbí ká máa sọ̀rọ̀ dáadáa àbí gbogbo àwọn tẹ́ dáadáa tá mọ̀lẹ́rí títí tá náà mọ̀ pé tí olóore yìí ká múra ká máa sálápá tètè níbi àwọn tẹ́ yìí láwọn ọjọ́ tá wà yìí nítorí pé bá a ṣe tọ́ jẹ́ ìjẹ́ ẹjọ́ ẹ̀yìn bá bá bẹ́yàn bá dé tẹ́ ní bá ń kóòrí tẹ́ láti ìjẹ́ ẹjọ́ tá ṣe kútùbà yìí yóò rí pé kò ní síjọ́ kan tí wọ́n ní fi aláìmọ́ gbé àwọn èèyàn wá so ọlọ́run bá lè kí ọlá tó wá kádàrá pé àsìkò tí wọ́n ò tí tó a gbọ́dọ̀ lo opportunity eléyìí ká tó fi sàlékún tẹ́ dáadáa ní ìtàlọ́lẹ̀ tó bá dìjọ́ ògbèdè alkiyama ẹ̀yà oríṣẹ́ Allah subhanahu wa ta'ala tí ọlọ́wọ́ bá lèkẹ́ ọlọ́wọ́ wá sí ní rọrùn fún wa táà lè máa ṣiṣẹ́ dáadáa ní àwọn ọjọ́ tàà wà yìí kálọ̀ lè mọ̀ ìpé iṣẹ́ dáadáa tàà bá máa ṣe àbíká tún sọ́ra lórí ẹ̀ a ní àwọn mọ́jẹ̀mú kan tí ọlọ́wọ́ bá lèkẹ́ ọlá fi lélẹ̀ fún wa látẹnu ànábì sallallahu

wa ta'ala àkọ́kọ́ nínú àwọn májẹ̀mú yìí òun náà ni al-ikhlas ikhlasun niyyati lillahi subhanahu wa ta'ala òun náà ni ká sí àfọ̀mọ́ àníyàn wa káàsì àfọ̀mọ́ èrò ọkàn wa àdìsọ́kàn wa fún Allah subhanahu wa ta'ala níbi gbogbo dáadáa tàbá fẹ́ ṣe ìtumọ̀ eléyìí òun náà ni pé kó jẹ́ pé gbogbo tẹ́tàbà ṣe ní dáadáa káàsì nítorí ti Allah subhanahu wa ta'ala kí àníyàn kárí ni kó má wà nínú ọkàn wa kí àníyàn káwọn yóò bá fẹ́ràn wa kó má wà nínú ọkàn wa kí àníyàn káwọn yóò bá mọ́ sọ̀rọ̀ wa ní dáadáa kó má wà nínú ọkàn wa kí àníyàn káwọn yóò mọ́ sọ wá lẹ́nu kó má wà nínú ọkàn wa ẹlòmí bẹ àníyàn kéèyàn mọ́ sọ lẹ́nu òun náà ni ó fi ìbádà kò ní ìyànáfílà nígbà tó bá kírun tán ó wá kírun tán nísìn wá òpé ah, aláwọn èèyàn ánimọ̀ ojú òwúrú báyìí pé ìsìn ìyànáfílà in torí tó fi dìde tó fi ìyànáfílà nígbà tó fi kírun nù ẹ̀rí pẹ̀lú eléyìí nísìn Allah subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan wọ̀nyí lágbọ́dọ̀ gbìyànjú kásà mójútó rẹ̀ ní gbogbo àwọn ìwọ tó ń gbààwẹ̀ jẹ́ kí ìkìláàsì wà níbi àwẹ̀ rẹ tó ń gbà nítorí ti Allah subhanahu wa ta'ala ìwọ tó bá fẹ́ ṣe sàárà fún yàn náà ṣe sàárà ní kọ̀kọ̀ ní bòńkẹ́lẹ́ fún yàn ìwọ tó wá jẹ́ pé kò wá sáyè fún láti ṣe ní bòńkẹ́lẹ́ tó bá fẹ́ ṣe níta náà sọ́ra fún kárí mi ó mọ̀ wọnú ọkàn rẹ kọ́dà ìwọ tó bá fẹ́ fi ọ̀rọ̀ rẹ tó bá fẹ́ fi ṣe náà bẹ̀rù problem níbi àwọn nǹkan tá a sọ yìí ká mọ̀ pé iṣẹ́ tá a ṣe kò ní jẹ́ tẹ́wọ́gbà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́run bá alikiola sọ fún wa nínú al-Qur'an ó ní wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ad-dina hunafa ọlọ́run bá alikiola ó ní àpá wọn láṣẹ kankan àpá àwọn mùsùlùmí láṣẹ ìgbé ìta àpàwọn láṣẹ òun náà ni pé kán máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ìjọsìn tàà wá ń wí méjì náà ni ìjọsìn kó sínú nǹkan tí wọ́n fẹ́ ká ṣe àti nǹkan tán ní ká jìnà sí méjèèjì náà ni ọlọ́run bá àdìsọ́lá ní tàà pàwọn láṣẹ náà nu mukhlisina lahu ad-din hunafa kẹ́sì máa ń sàfọ̀ mẹ́sìn Allah subhanahu wa ta'ala èyàn tí ó lẹ́sàn tí ó sàn kí wá ní nǹkan tó ma wá dàmú ara ẹ lórí tó fi wá sọ pé ó ma ṣiṣẹ́ rẹ̀ nítorí kó bá mọ èèyàn èyàn tí ó lálìjá náà tí ó fi ọ sí kí ló lé tó wáyé pé ó ma wá fókọ́sì ẹ̀ pẹ̀lú iṣẹ́ eré rẹ tó jẹ́ pé kò níkàpá fún ọ láti fún ọ ní ládá tó bá dijọ́ ògbèdè àlùkìyàmà kọ́dà láyé tá a wà ń bẹ́yìn náà èyàn níkàpá láti fún ọ ní ládá tó bá ṣe tó nátàlá di eléyìí ká jìnà sí ká rí mi ká sì jìnà sí nǹkan tí wọ́n a bá ti ṣe tẹ́nìkan kan ò àsìkò covid-19 ìyá máa ń jẹ àwọn èèyàn gan lẹ́nìkan bá wá bá mi lágbájá náà ní bó ti wá bá mi nu ló bá bú ẹkún ó ní kò sí nǹkan táwọn oúnjẹ ńlé ó ní kọ́dà àwọn òjẹun láti ẹ̀ta mo ti mú 1000 tó kú lọ́yìn bá gbé e fún kí ló fẹ́ gbà níbi ẹni tó sọ fún kí ni nǹkan táǹfà ní àǹfààní tó fẹ́ kí ẹni tó sọ fún yìí tó fẹ́ kó ṣe lára rẹ̀ ara àwọn bíṣẹ̀ tání ti máa ń tàn wá díẹ̀ díẹ̀ nu láti bà iṣẹ́ wa jẹ́ tí ṣètánì ò bá rí ọmú ipé kó mọ́ ṣiṣẹ́ dáadáa yóò wá wá ọ̀nà bí ó ṣe mú ọ pé tó bá tún ṣe tán ìsì wá bí ṣe dànù mọ́ lọ́wọ́ gbogbo ẹ̀ lágbọ́dọ̀ múra fún ṣètọ́nì tá a bá ti bọ́ lọ́wọ́ rẹ̀ látara pa àrí iṣẹ́ dáadáa ṣe ká tún gbìyànjú láti bọ́ lọ́wọ́ rẹ̀ pé ká mọ̀ tún máa ro ìta ṣe ní dáadáa ká mọ̀ máa sọ káàkiri àbí ká mọ̀ máa ń ṣèrègún lórí ẹ̀ anábì sallallahu alaihi wasallam nínú hadith wa nínú sahih muslim anábì sallallahu alaihi wasallam ó ní Allah subhanahu wa ta'ala ó man amila amalan ó ní kọ̀ọ̀kan nú yí tó bá sí iṣẹ́ kan ẹ̀ iṣẹ́ dáadáa ló ṣe iṣẹ́ tí yàn máa gbàládá lórí ẹ̀ ló ṣe iṣẹ́ tí yàn máa fi rójú rí Allah subhanahu wa ta'ala ló ṣe aṣọ́rọ̀kà fi ìmá ìgẹ́ ìhì àmọ́gbà tí ó fi ṣiṣẹ́ yìí ó pa èmi àtẹrù mi pọ̀ ẹ̀ iṣẹ́ yẹn kìí ṣe pé nítorí tèmi nìkan ló fi ṣe ó ṣe nítorí pé ó fẹ́ gbàládá káwọn yóò bá mú pé èèyàn dáadáa ni ó ṣe ń torí pé wọ́n fẹ́ gbalada ó ṣe ń torí pé káwọn yóò bá rí pé à ah, ẹni yìí ẹni rí ni Ànábì sallallahu alaihi wasallam ó ní Allah subhanahu wa ta'ala ní ẹnikẹ́ni tó bá ṣerú sẹ́bà tó wá pa èmi ó pí Allah subhanahu wa ta'ala iṣẹ́ yìí ó ìwà àti Allah subhanahu èèyàn àti Allah subhanahu wa ta'ala ẹ̀yin méjèèjì mo fẹ́ pin fún ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní Allah subhanahu wa ta'ala ní taraktuhu wa shirkahu àti in tó ṣe ẹ̀ àti in tó papọ̀ mọ́ mi àméjì ọlọ́ọ̀bá àdìgbọ́lá ní ìdáwọn dára wọn

kí ikhlas ìsàfọ̀mọ́ iṣẹ́ wa tàbá fẹ́ ṣe ó máa ṣe kí ni ká máa rí pé ó kíyà lẹ́mìwà so eléyìí ló fà ó yẹ pé àwọn onímọ̀ ẹ̀yìn tán bá ń sọ̀rọ̀ nípa ikhlas yìí ẹ rí pé hadith kan bẹ ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oní hadith wọn a máa fi ṣe hadith àkọ́kọ́ òun náà ni hadith Umar ibn gbogbo tẹ́tẹ̀ ẹ̀bá ṣe àwọn ya fẹ́ máa ń fi àti lo àdífì ẹ̀rì pé tánàbí sallallahu alaihi wasallam sọ òun náà ni pé iṣẹ́ dáadáa orí agbọ́n ni iṣẹ́ dáadáa láwàá nítorí pé ẹ̀rì sí àwọn anábì sallallahu alaihi wasallam sọ pé ọmọ kẹ́rin ìdí ọ̀tún wù ní dúnìá yusibuha ẹni tó bá ṣe jíra tiẹ̀ nítorí ayé ẹ̀ tí ó rí ayé òun àlùmọ́rọ̀ àti yankí buha àbí torí obìnrin kan tó fẹ́ fẹ́ ọ ìjírọ́ tó ilá máa hajọ ilé ìjíra rẹ̀ tó torí ẹ̀ ṣe ẹ̀ òun náà ni ó mọ̀ sí kíni wa nínú àwọn iṣẹ́ dáadáa yìí anábì júwe iṣẹ́ dáadáa fún wa bẹ́ẹ̀ ni kìí ṣe pé nínú ẹ̀sìn níta mọ̀ pé bídí àlélé yìí ta mọ̀ pàánà sallallahu alaihi wasallam òté àmẹ́ta pàánà sallallahu alaihi wasallam ní a mọ́sẹ̀ ó wá ní àníyàn lọ́lọ́run owó ẹn òun ti jẹ́ aburú ọláníyàn rẹ̀ òun náà ló mátà ẹn kéyàn gbégbó ọtí lápójú síwájú nìsín ó sì yọ kọ́ọ̀bù ó sì mú kọ́ọ̀bù alákọ̀ọ́kọ́ wá ní ẹmọ́ wọ́rí ọkàn mi dáa àníyàn mi dáa táníyàn rẹ̀ bá dáa yóò máa hàn ni o iṣẹ́ ẹbú ó dàníyàn sí ó dàníyàn sí aburú náà ni a ní bùkátà sí eléyìí eléyìí níbi ọ̀rọ̀ so látara di eléyìí ẹ̀rọ sí Allah subhanahu wa òun náà ni májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni mọ́jẹ̀ mọ́ alákọ̀ọ́kọ́ táa gbọ́dọ̀ rí pé ó pé nínú ṣe dáadáa wa ẹ̀rí nínú àwọn ọ̀nà tó tún sọ sí mi lọ́kàn tí ríyá òtí tún máa wọ́ ṣẹ́ dáadáa tẹ́yàn bá ṣe pàápàá jùlọ nínú àsìkò táa wà yìí òun náà nígbà táa bá rìn ẹran léyá ẹnìkan sọ a máa ń sọ́ra wọ́n rẹ ẹran léyá ni wọ́n ní ẹlọ́lẹ̀ wò alájì lágbájá tí wọ́n ti ra tiwọn ní ọjọ́ bá gbé dé báyìí yóò alọ́lẹ̀ wò yóò wò dáadáa èlò wọn ra ti á ah, padà wọn ní 120 náírà ẹran tèmi ló gbọ́dọ̀ tó bìjù ládùúgbò yìí ẹlòmí bọ́ wáyé pẹ́ran ń kéré sọ́mù tí wá gbẹ́sẹ̀ lòmí dé yóò ní ẹtún lọ lè pààrọ̀ rẹ̀ lọ lè mú kàn sí wa ẹ̀dàkùn là ń ṣe competition pẹ̀lú tọ́lọ̀wọ̀n bá àlékiọlá òun náà lábẹ́ fi pa ẹran léyá fún ni àbá fi ń wá ìyọnú àwọn èèyàn àbá fẹ́ káwọn èèyàn mọ̀rọ̀ yíwá káàkiri pé ah, ẹ̀rẹ̀ lágbájá òun náà ní ma ń tóbi ká sọ́ra fún rí yáà ah, kò síbi tí ó ti lè wọ́sẹ́ kò síbi tí ó ti lè wọnú sẹ́yìn lànàbì sallallahu alaihi wasallam sọ pé ni rí yáà tẹ́rí òun ni shirkul asghar ànàbì sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa pé ó pamá ìwọ́ gan fúnra rẹ̀ kó tó mọ̀ ó ti wọnú ẹ̀tán so àbíkẹ́ yóò sọ́ra iṣẹ́ dáadáa tí bí máa jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala òun náà ni mutaba'atu rasuli sallallahu alaihi wasallam fil a'mal a gbọ́dọ̀ máa fi gbogbo ṣẹ́ wa ta bá fẹ́ máa ṣe níṣẹ́ dáadáa ká máa fi jọ annabi sallallahu alaihi wasallam ká máa fi tẹ̀lé annabi sallallahu alaihi wasallam nínú al-Qur'an òun náà lọ́lọ́wọ́ bá alékẹ́ láti pa wá láṣẹ ó ti fi wá lé annabi lọ́wọ́ àti Allah wa àti rasul ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ó ní ẹ Allah subhanahu wa ta'ala ẹ annabi sallallahu alaihi wasallam wala tubtilu a'malakum ẹ mọ́kọ̀ wa ara yín bá tẹ̀ jẹ́ eléyìí ń túnmọ̀ pé nígbà tó bá tẹ̀lé Allah subhanahu wa ta'ala tó wá pàntà nẹ́bí mú wá fún ọtí tó lọ́lọ́ nìkan ni wọ́n mọ̀ tẹ̀lé jábẹ́ lọ́wọ́ rẹ̀ gan ọ̀nà owó ló gbà tó fi dá ọlọ́run gan ma ọ̀nà ìbòlò ti rán kùránì tẹ tẹ́nìkan ló pa alkùránì tẹ lọ́tọ̀ ní tó fi wá ní kùránì yún ẹ̀yìn kùránì yún tẹ́yìn lẹ dá alkùránì mú wá látọ̀dọ̀ lọ́tọ̀ ẹbá nàbì ló mú wá fún wa anábì tó mú alkùránì wá fún wa òun náà ló tún mú súnà wá fún wa tó fi wá sàlàyé alkùránì fún wa tó látara di eléyìí tún láti mùtábà àtún rọ̀sùl ká fi iṣẹ́ wa ká fi tẹ̀lé mọ́ ní ẹran kan gbalada tó bá dijọ́ ògbé dàlùkìyàmà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tá bá fi tẹ̀lé tà nẹ́bí sallallahu alaihi wasallam tó bá súnà nẹ́bí mu àmọ́ kò sí àníyàn dáadáa ikhlas kò sí àfọ̀mọ́ àníyàn fún Allah subhanahu wa ta'ala eléyìí náà wúlò àyàfi kí méjèèjì kó pé fún yàn tó látara dé eléyìí àwọn tí wọ́n kóra wọn jọ tí wọ́n mọ̀ ń àwọn kankan tó jẹ́ pé nǹkan olórin náà láwọn fojú wò wọ́n kóra wọn jọ wọ́n ṣe la ilaha illallah lápapọ̀ wọ́n fò sókè wọn bọ́ gbáyà wọ́n láwọn ṣe zikiri fún Allah subhanahu wa ta'ala àwọn bẹ́ẹ̀ lọ́wọ́ wọn wọ́n láníyàn àwọn mọ́ ẹ̀wọ́n ní ìkìláàsì nìkan lórí lóòtọ́ ẹ̀yẹn àdínú ọkàn rẹ̀ ó dá àgbà lọ́wọ́ rẹ̀ àníyàn rẹ̀ máa lóòtọ́ àmá àìlà ni mo tá àbà á tó o fi jù ànábì bó ṣe ń ṣe yìí ìkólẹ̀ ẹni jọ tó bá dá nǹkan kan lẹ̀ sínú ẹ̀sìn níwà yìí máa lè sàmínú tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ tí èsà anábi sallallahu alaihi wasallam ló mú wá fún wa wọ́n wá gbé wá ọwá dáálẹ̀ nínú ẹ̀sìn anábi sallallahu alaihi wasallam anábi ní kọhuwa rọ̀dù ó ní ọlọ́ọ̀bá alékiọlá yóò dáálù ọláyà kò ní gbà lọ́wọ́ rẹ̀ tó bá dìjọ ọgbẹ̀dà kìyàmá ẹlòmí wá gbọ́n ẹlòmí smart yóò ní á ah, iṣẹ́ yìí èmi kọ́ mo dáálẹ̀ wọ́n lè lẹ̀ lápò bá ti bá tí wọ́n ṣe nù hadith yóò bẹ́ mi wí anábi tó wá wí mi anábi ní man amila amalan laysa alayhi léèṣe páwà mú aláṣẹ pé ká ṣe sẹ́hun léèṣe páwà lápẹ̀ wá lọ sí ibi sẹ́hun Ànábì sallallahu alaihi wasallam ní ìyíhun náà ọlọ́ọ̀bà àríkẹ́ọlá kò ní tẹ́wọ́ gbà lọ́wọ́ yàn so látara jẹ́ eléyìí nǹkan méjèèjì yìí ẹ jẹ́ ká gbìyànjú ká dì í kama kó bọ́ lọ́wọ́ wa eléyìí òun náà ni ó jẹ́ kí tẹ́wọ́ nítumà tó bá dijọ́ ògbìdà kìyàmá gbogbo tẹ́tẹ́ yẹn bá ṣe èyí tó bá dijọ́ ògbìdà kìyàmá tí ó bá sí gbogbo àwọn nǹkan àwọn mọ́jẹ̀ méjì ta sọ ìbẹ̀ kò ní nítumà èyí ò sì ní gbaládà kámẹ́ tó bá dijọ́ ògbìdà kìyàmá kọ́dà èyí ó tún lẹ́tọ̀ọ́ sí yà tó bá dijọ́ ògbìdà kìyàmá kọ́dà yín bẹ́ẹ̀ nú àwọn nǹkan míì tó bá yọ kúrò nínú alaihi wasallam so látara di eléyìí lọ lè máa ipé kèése kéyàn ó pọ̀ lórí nǹkan kèése ah, nǹkan yóò wá dáa òun náà ni ẹ̀rí gbogbo aráàlú náà ní ṣe ẹ̀sìn ní nǹkan yóò dáa ẹni nǹkan yóò dáa ẹ̀sìn ní pé kọ́dà lágbájá ń ṣe kọ́dà àfà lágbájá ń ṣe kọ́dà àfà lágbájá ń ṣe eléyìí kọ́lá àmọ́ fi ń wọ́n nǹkan nínú ṣẹ̀dá ìsìlámù àìfi majority àìfi wọn ẹ̀sìn wa ẹ̀sìn wa kèése majority nítorí pé gbàtà nàbí sallallahu alaihi wasallam dé tó mú dé minority là nàbí àtàwọn àwọn mùsùlùmí so látara adé eléyìí ànábì wa torí ẹ̀kọ́ ps ti ń ṣe kalẹ̀ fáwọn ará mọ́kà so kalọ̀ lè mọ̀ a ní sí májẹ̀mú méjèèjì nínú owó tẹ́ dára tábà máa ṣe àti Allah subhanahu wa ta'ala kuma sa gbogbo tẹ́ dáadáa wa fi abasa kúlù máa tasma'una wa astaghfirullaha li wa lakum wa lisa'il mu'minina min الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله فاعلموا أن عيد عيد الأضحى قريب منا وسيكون يوم العيد يوم عيد الأضحى في يوم الجمعة المقبل إن شاء الله وقد صادفت وقد صادف عيد هذا العام يوم الجمعة وهناك حكم خاص يتعلق بهذا وعباد الله اعلموا أن النبي صلى الله عليه وسلم أرشدنا إلى فرصة كبيرة جدا بذلك الفرصة نحظى بمغفرة من الله سبحانه وتعالى من ذنوب الماضية والذنوب المقبلة وقد ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال صيام صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده ولهذا نحث أنفسنا أن نحاول الصوم في هذا اليوم وذلك يوم الخميس المقبل وهناك آداب تتعلق بصلاة العيد وخاصة في هذه الآونة التي نعاني فيها من آه، مرض كورونا وقد آه، صدر الفتوى أو صدر الأمر من الحكومة الفدرالية أنه يصلى صلاة العيد في هذا العام في آه، مساجد الجمعة وهذا لا بأس به كما نص على ذلك العلماء والسنة صلاة العيد في الصحراء لكن يتعذر ذلك آه، لعذر مقبول شرعا ولذلك إذا أعلن إذا أعلنت حكومتنا هنا أن نصلي صلاة العيد في هذا العام في آه، مساجد الجمعة ولنقبل ذلك ونسأل الله سبحانه وتعالى أن يتقبلها منا أدوكم الله سبحانه وتعالى في جفوات وجوه النبي صلى الله عليه وسلم عليكم كيراتي أنه لكم أبا مسابيع تقبلوا ولو إلى أنه يتم إلى القيامة أيضا الله سبحانه وتعالى àwọn ìdájọ́ kan wà tó yẹ kánúra wa létí pàpàá jùlọ tó ní ṣe pẹ̀lú àwọn àsìkò tá wà bẹ̀ yìí tí tí ó fi di àsìkò ọdún àti sọ àwọn kàtẹ́yìn nínú àwọn ìdájọ́ yìí ní ọjọ́ Jímọ̀ tó kọjá

ẹ̀ṣẹ̀ tí èyàn bá ṣẹ̀ sẹ́yìn lọ́dún kan tó kọjá sẹ́yìn alọ́ọ̀bà àdíkẹ́ọlá yóò bá yẹ parẹ́ pẹ̀lú àwẹ̀ ọjọ́ àràfá yìí wọ̀sánàtà lẹ́sìn ìbáàdà àti ọdún tí ó tún tẹ̀lé ọdún kan rẹ̀ opportunity pé ọlọ́ọ̀bà àdíkẹ́ọlá yóò bá yóò bá wa pa àwọn ẹ̀ṣẹ̀ wa rẹ́ tó jẹ́ pé kí ní ìdájí tẹ̀sọ́ sẹ́yìn láti bí ọdún kan tó ẹwà rí gbogbo lè ìdáṣọ́ yìí ìyẹn wo túnmọ̀ pé kí ma wá sí àwọn gbáǹkọ́ gbé ẹ̀ṣẹ̀ ipẹ́ ọjọ́ àlàfà tó dé ẹ jẹ́ kí n máa sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá kó lè bọ́kọ̀ kí ọjọ́ àlàfà àwọn kó lè máa bá ń sé kí ni kó lè máa bá yàn kó lọ èyàn gbọ́dọ̀ máa jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá èyàn gbọ́dọ̀ máa ṣàfojú di àwọn ẹ̀ṣẹ̀ anábì sallallahu alaihi wasallam kò sí wá lójú kòkòrò ọjọ́ yìí ká gbìyànjú ká sí alápá ń tètè ká gbààwẹ̀ lọ́jọ́ yìí àyàfi àwọn tó bá wà lára fálókù àwọn ni ò ní gbààwẹ̀ tá ń sọ yìí káṣà alápáńtì ká gbáwẹ̀ yìí káwà náà kóore tí ń bẹ níbi ọjọ́ yìí torípa àmọ́jọ́ kí ó tún àmúgbọ́dún mi tí ó bí ó tún bá wà láyé gẹ́gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àwọn tó tún yẹ rán wa létí nínú àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú àsìkò wà ń bẹ̀ yìí ọdún dájú fẹ́ yìí a rí pé ọdún méjì ló pàdé fáwa mùsùlùmí òdodo ọdún alákọ̀ọ́kọ́ tí ó pàdé fún wa òun náà ni ọdún lágbájá tí méjì bá wá pàdé ó ní ìdájọ́ tí ṣẹ̀ríà ìsìláàmù là kalẹ̀ fún wa ìpébò láti a ní irun tá a máa kí lọ́jọ́ jímọ̀ tó yàtọ̀ sí irun ọjọ́ lásán a ní irun tá a máa kí lọ́jọ́ ọdún tó yàtọ̀ sí irun ọjọ́ lásán tó tí wẹ́lẹ́ ìbá wá ṣẹlẹ̀ inú súnà anábì sallallahu alaihi wasallam anábì ṣe rúsọ fún wa anábì ṣe ìdẹ̀kùn fún wa níbẹ̀ ipé gbogbo ẹnikẹ́ni tó bá kí irun ọdún irun eid tó bá ti kí láàárọ̀ ẹ̀yìn tó bá fẹ́ ó lè kírun jímọ̀ tó bá sì kí kó kí Eh, kókí ní àílà ní jama nílé àbí kókí kó dáa tí fúnra rẹ̀ so eléyìí òun náà ni súnà anábi sallallahu alaihi wasallam nítorí pé irú eléyìí ó ṣẹlẹ̀ láyé anábi sallallahu alaihi wasallam eh, ó bá anábi sallallahu alaihi wasallam láyé bẹ́ẹ̀ náà anábi sallallahu alaihi wasallam sì di kílá fáwọn èèyàn ipe òní ọdún méjì ló pàdé ló pàdé ara wọn ẹni tó bá wù eh, kó dúó kó anábì sallallahu alaihi wasallam kí ibi ìlà àwọn onímọ̀ ti yọ ìdájọ́ ipé èyí tó dáa fún wa e eh, afdal ìtò lóore fún wa alékún orí náà ní fún wa ìwọ̀ tí ìgbàláyé bá wà fún ọ tó bá kírun id kò tún ṣe kíni kò tún kìtì jímà náà alékún orí ni fún wa bẹ́ẹ̀ náà a rí ẹgbà wa látọ̀dọ̀ àwọn sọ̀hábà ní duwanu láyé aléhìm tí a rí nu abdullahi wa nígbàtí Abdullahi ibn Abbas radiyallahu anhuma tó wá dáyí láti Taif wọ́n wá sọ fún pé nǹkan tá a mà ní tí Abdullahi ibn Zubair ṣe ní kí ni Abdullahi ibn Abbas sọ ó ní asaba sunna ó ní tó ṣe hun ó ṣe déédé ó bá súnà Nabi sallallahu alaihi wasallam mu so látara di eléyìí Ọlọ́run bá alékẹ́ ẹ̀rànléyà wa pípa dábápa kápá lẹ́yìn ìgbà tí a bá kí sọlátù ìdí tání a ti pẹran síwájú ká tó kí sọlátù ìdí tàbá wá pẹran yìí tán ọlọ́ọ̀bá alẹ́kẹ́ọ́lá sọ fún wa nínú alkùnrán oníwà á ti imulbá ọlọ́ọ̀bá alẹ́kẹ́ọ́lá àwọn wọ́kùlù minha wà á ti imulbá ẹjẹ́ nínú ẹran yìí a níka iná ọmọ jẹ mbẹ́ àwọn tálíkà àwọn aláìní ẹ̀ kó o fi ṣe gíní kó o fi ṣe sàárà wọ́n náà mú nínú ẹ̀ kó o jẹ nínú ẹ̀ kó o fi ṣàánú àwọn tálíkà kó o fi ṣàánú àwọn aláìní bákan náà nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún wa òun náà ni kẹ́kà gbìyànjú ká dùn àwọn anú lọ́jọ́ tá a sọ yìí àwọn ọmọ kéékèèké ká dùn wọn nú àwọn ọkọ ká dùn àwọn ìyàwó wa nú lásìkò tá a sọ yìí pẹ̀lú ká wọṣọ tuntun ká múra dáadáa nígbà tá a bá ń lọ yìí ìdílé yìí nínú pé kí nínú àpẹẹrẹ pa àǹsọdún náà ni so inú ìmúra táwa ní ká múra yìí ká sọ́ra fún múra tó bá tako súnà nẹ́bí sallallahu alaihi wasallam bóbi ni ó bá jáde kó ló jìlbáàbù nígbà tí ó jáde obìnrin tí ò bá ní kó wá ẹni tó ní kó yá kó mọ̀ lọ kírun láláìlójìlbáàbù obìnrin tí bá ń ṣe nǹkan àlejò lọ́wọ́ tí ò nírun afẹ́kóhun náà ó jáde inú súnà Nabi sallallahu alaihi wasallam kọ́kọ́ mọ́ dúómi táwọn èyàn ti ń kírun ní kóhun náà ó fojú gan ní orí Allah subhanahu wa ta'ala tí ń bẹ lọ́jọ́ tààtọ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin tí ó bá jáde kó má fi tùwàrí sí aṣọ rẹ̀ nítorí pómìnir ò gbọ́dọ̀ jáde ńlé kó wá fi tùwàrí sára rẹ̀ kó má nígbà tá a bá ń lọ ìdí ká máa ń ṣe àbíkáàrù pẹ̀lú ohun kankan náà kágbó àjọ máa ń ṣe láìláìlá ká máa lọ àbíkáàtì wá kóòlù síta kákóbà dìrì síta ká máa wá lù ká máa wá jó ká máa pariwo lọ ìdí eléyìí kò bá kò lẹ́tọ̀ inú súnà nabi sallallahu alaihi wasallam àdíkìrúlù jama yìí ká máa pa ń gbọ́lóhun kan kájọ máa láṣẹ zikiri ẹ̀yìn àbíkáàtì tí wọ́n Allah subhanahu wa ta'ala nabi sallallahu alaihi wasallam ká jìnà sí gbogbo orú àwọn nǹkan báyìí nítorí pé àdádálẹ̀ nǹkan tó léwu ni nǹkan tí máa fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà inú àwọn àkéèsí tó tó wà ní súnà Ànábì sallallahu alaihi wasallam òun náà ni pé òun náà ni mughayaratu tariq ká gbìyànjú láti change ojú ọ̀nà tá a bá gbà wá nígbà tó bá rọrùn fún wa bẹ́ẹ̀ ojú ọ̀nà tó bá gbà lọ ìgbà ojú ọ̀nà míì dé tó bá rọrùn fún ọ bẹ́ẹ̀ tó àìpọ̀ ọ̀nà míì wá tí o bá sọ́nà míì kéèyàn ó ọ̀nà kan tí àtẹ̀yàn bá rí so eléyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ká tún ra létí àtẹ̀kìrìọ́t ká máa sí Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil bẹ́ẹ̀ bó ṣe wá nínú sí sígà ti Abdullahi ibn Mas'ud àbí tó wá nínú sígà àtàwọn míì nínú àwọn sàhábà ká gbìyànjú ká máa ṣe nítorí pé ó ti bẹ̀rẹ̀ láti ìjọ ìjọ alárúbá lágbàtà àti wọnú Dhul-Hijjah ká máa ṣe at-takbiratul mutlaqa á máa ṣe lẹ́yìn nígbàtà bá tún gbọ́sọ ọdún tán ọjọ́ àkọ́kọ́ lẹ́yìn ọdún ọjọ́ kejì tí so àbí Allah subhanahu wa ta'ala èyí tá a gbọ́ ìkọlọ̀ ọba àdìkọ́lá kọ́mọ́sà àjẹkọ́ wúlò fún wa kọ́mọ́sà àjẹkọ́ sáǹfà ní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 Allah